ètò ojúmọ́ rẹ ó ń tẹ̀ síwájú olúwàfẹ̀yìkẹ́mi yín náà ní àyáníyì ọláyínká tó ẹ̀wọ́n ní ìjó tó bá káni lára báyìí òun ni à ń di ìkókò jó yorùbá sì ti ní owó oníbòhùn ò bá sí nílé kẹ́nikẹ́ni kó má dámọ̀ràn lẹ́yìn òun òun ló dífá fún ètò ọrọ̀ ajé àti ẹ̀kúnwó owó ìṣiṣẹ́ tí à ń gbéyẹ̀wò láàárọ̀ yìí lórí ètò ojúmọ́ rẹ pẹ̀lú comrade wasiu okunẹyẹ igbákejì alága ẹgbẹ́ àjọ òṣìṣẹ́ ní ìpínlẹ̀ èkó comrade okunẹyẹ kó tó di palọ sókè lẹ́ẹ̀kan ẹni bí ìgbà tó jẹ́ pé àwọn gómìnà wọ́n mọ̀ọ́mọ̀ ṣèkà ni pé owó wà lọ́wọ́ wọn ṣùgbọ́n wọn ò fẹ́ san ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà ní nígbà wọn bá fún wa ní owó làbújá ṣé gbogbo owó ìka kan fi sanwó òṣìṣẹ́ ni inú ẹ̀ láṣẹ ọ̀nà inú ẹ̀ láṣẹ títì inú ẹ̀ láṣẹ lákọ̀ọ́lé ẹ̀kọ́ inú ẹ̀ lára ìwé fáwọn ọmọ oríṣiríṣi bígbà tí bàbá kan tó bímọ tó pọ̀ ni kí wá aṣọ ọmọ kan ṣoṣo láwàá bọ́ ilẹ̀ rí sí ọ̀rọ̀ yìí. Hmm. ṣẹ́rí nǹkan tó wà bẹ̀ ni pé ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa kí a ní orílẹ̀-èdè tá a wà yìí kò sí gómìnà kankan tí ò ní agbára ti san owó oṣù fún àwọn òṣìṣẹ́ màá sọ díẹ̀ fún yín tí ẹ bá wò ó torí kí ká tó sọ̀rọ̀ náà káà tó gbé nǹkan kalẹ̀ pé bàbá àfẹ́jà fún wọn àti máa wò fínífíní akọ̀kí ń jáde hmm. ìpẹ kan ṣàdédé jà. àkànjá ìṣẹ̀jẹ̀ dà ìpínlẹ̀ kan tá a bá mú pé àbí orílẹ̀-èdè kan tá a bá mú ta ta ta àbí ìpínlẹ̀ kan tá a mú dìmú pé òsàn òòṣà fẹ́ bẹ́ẹ̀ jà ó máa ti nìkan tá a ti rí àti mo ètò ń gbà àti mo ètò ń pa wọlé àti mo ètò ń tó fún ṣe èlò kan lómi ló rán fáráàlú tí wọ́n sọ fún ọ̀nà nìyẹn kí ó tó sọ fún òun gbà fún fáráàlú àwọn oníwádìí eré tó kù wọ́n sọ pé ebá mò ń gbà wọlé o ebá ìníjọba fún mi o ebá ìkẹni owó òun òṣìṣẹ́ mi amúdẹ̀mú òṣìṣẹ́ tó ní kí lóbi tó kù ń ṣe iná lẹ́yìn ká sọ pé mi ìfẹ́ sọ pé iná àpà ṣé ìnákùná ti pọ̀ jù fún àgómìnà wa wọ́n dínkù ìfẹ́ fún ní àpẹẹrẹ kan mò ń gbà láti eh, ilé iṣẹ́ oko funfun gbà kan ni kò tí etí òsòkò tí ìjọsùn méjì lọ àwọn olé gómìnà ẹ̀ ń lọ èjì gómìnà èkó ó wá sèkó ni o ó dẹ̀ ń lọ ó dẹ̀ tún sàn rìn sílẹ̀ mọ́tò tó tò ní mọ́tò wọn pè ní SUV yẹn almost thirteen ni abẹ́sẹ̀ ní ka mọ́tò yẹn. mo sì rí owó gba driver. dáadáa ni mọ́tò yẹn ìpínlẹ̀ Èkó ló wà tó kò ní gbé kò ní kò ní gbèsè gun pléènì gbọ́n tó àwọn mọ́tò àwọn tó máa gbọ́n wọ́n tẹ̀ padà sórí sí làṣẹ́sìn ọ́fíìsì wọn lẹ́kọ̀ọ́ ni kí nìyá fún un òun pẹ̀lú kò mọ́tò méjì rẹ kò ti tó ẹ tó kì í ṣe pé ìpínlẹ̀ ìyẹn kínní ìkejì ni pé tó máa ṣe títì bí i kìlómítà márùn-ún ẹ̀rí gómìnà ló máa ṣe ó máa ta ó máa ta tiwa ó máa pe síyà ó máa gbélére owó ìjọba ló máa fẹ́ẹ́ fún ìyá lọ́jà bàbá lọ́jà àti ọlọ́jà bàbá bàbá sàlẹ́gbẹ́ òṣèlú wa gbogbo owó ìjọba náà fi ra gbé gbogbo èèyàn tó sí tó bá ṣe orúurú náà bẹ́ẹ̀ bí ẹ sọ́wọ́sì kan for works àbí kẹ́ ẹ chairman ó lọ sí kó dẹ̀ pọn committee ọ̀la ìṣẹ́jú mẹ́wàá eh, wọ́n ti kúrò bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀ náà ìjọba tí wọ́n bá dínkù gbogbo nǹkan tó ń ná ẹ̀ kúrò owó máa ṣẹ́kù dáadáa láti fáàlù láti fi ṣiṣẹ́. ìlàjì láfún yín o ẹ gbàlàjì o torí à ní owó ńlẹ̀ o àwọn kan ní ìlàrin láfún yín o ìyẹn táwọn olóyìnbó ń pè ní áàfù àbí tirikọ́tà àbí stagger salary mm. bó o nìyẹn ṣe tún bí bó o ṣe jẹ́. ọmọ tẹ pọ mi ìfẹ́ dákọ ìpínlẹ̀ kankan ìpínlẹ̀ tí wọ́n ti rẹ̀ súnmọ́ àti súnmọ́ Èkó gidi gan tó ń san owó oṣù àwa san owó oṣù nìkan ní oṣù yẹn ní owó àwọn alájẹsẹ́kù àti àpẹẹrẹ cooperative ṣe pé òṣìṣẹ́ ló yọ nínú ẹ̀ ló ti yọ owó pension wọn ní oṣù náà ló ti yọ síbẹ̀ mm. ní ẹ̀ ló ti yọ owó taxes ló ṣe gbogbo ẹ̀ àwa san owó ẹ̀ nìkan fún wọn owó pension kò jẹ́ kó lọ sí lọ owó cooperative kò sẹ́ndẹ̀ sí mm-hmm. ó dẹ̀ san owó oṣù yẹn lọ ó dẹ̀ ti jẹ́ bí ọdún mẹ́rin bó ni wọ́n ṣe wá ṣe gbogbo àwọn. wọ́n ní o fẹ́ dìbò ìbò pọ̀ ọ̀sẹ̀ kan dára ń bẹ̀ mí dákọ̀ ìpínlẹ̀ yẹn àwọn èèyàn tó wà ní ìpínlẹ̀ yẹn níjọta tó débẹ̀ yẹn we are more than three million hmm. tàdé ìyá sojú títì mo lè fẹ́ padà wá hmm. ọgbọ̀dún mẹ́rin tó ti jẹ́ hmm. tó sàn ìbò dẹ̀ ti gbọ́ ọ̀sẹ̀ kan sọ̀sẹ̀ méjì gbà yẹn mo lè fẹ́ padà wá gbàdúrà náà rí tó bẹ̀ sí fún ní gbogbo àwọn rìpọ́ọ̀tù tó rí èrò yẹn tó dàbí omi lọ pẹ̀lú ìjàdá bá wa àti dé state àṣẹ báyìí jáde wọ́n ti wá sanwó náà látàlá ẹgbẹ́ hmm. ọlọ́run ẹ jẹ́ wá wò ó. kì í ṣe pé wọn ò ní owó yẹn láti san wọn ò nípa àti san ni hmm. wọn ṣe ṣe wọn nípa àti ṣe nǹkan bó ṣe máa rí nìyẹn bẹ́ẹ̀ tó bá nípa àti ṣe pàṣẹ ṣe ẹ wò pínlẹ̀ Èkó ẹ̀ǹpẹ́ ìyà tó wà nú ẹ̀ tí àtẹ́lẹ̀ a lè gbó oṣù wa ní ìparí oṣù lè kọjá ó lè jẹ́ bíi jọ́kejì ọ̀wé kẹta ẹ̀lẹ́yìn parí oṣù kàtó gbowó gbèjìmọ́ sìn every on the twenty third oṣù o máa gbowó o máa gbowó ẹni kódà kó bọ́ sóru jọ sunday mo ti gbà láti mi lórí lágbo kan wàá rí so ìfẹ́ ìfẹ́ ni pé mo nífẹ̀ẹ́ àwọn òṣìṣẹ́ mi ìyàtọ̀ ni pé mo tí wà tí nífẹ̀ẹ́ kankan onífẹ̀ẹ́ náà ni képo lágbára ti san ìgbọ́n ìfẹ́ ni. comrade Wasiu Okuneye ṣé owó ẹ̀kúnwó oṣù yìí àtúwò òṣìṣẹ́ ìjọba ìjọba kì í wá ṣèjọba àpapọ̀ nìkan o àtijọba ìpínlẹ̀ ìbílẹ̀ àti ìjọba àpapọ̀ àti aládàáni ṣóun ló ní í ṣe pẹ̀lú wọn. ṣe rí tí wọ́n sọ pé nǹkan mẹ́rin pé owó tó kéré jù fún òṣìṣẹ́ láti gbà tí wọ́n mọ̀ sí minimum wage tí wọ́n bá sọ ẹ̀rọdà nínú òfin pé òṣìṣẹ́ tó bá ti ní tó bá ti wà ní iléeṣẹ́ tó ti ní iléeṣẹ́ tó ti ní òṣìṣẹ́ tó ti ju àádọ́ta òṣìṣẹ́ ni wọ́n fifty tó ti ju fifty lọ òfin ni o is on labour law. torí mo fẹ́ béèrè torí ẹlòmíà ni à òun fẹ́ sales girl wọ́n bá lè lò ló máa san á ní ten thousand. tó bá ti ju pé o ti ní tó ti ju fifty lọ nílé iṣẹ́ tó ti lágbára ti gba èèyàn fifty síbi iṣẹ́ tí tó tẹ̀ ń ṣiṣẹ́ yẹn dájú òun láti lè san oye owó tí wọ́n bá ti. ìjọba wa sọ̀rọ̀ wọn ni owó tẹ̀lé béèrè fún a ti wọ́n lu òpá san o ṣùgbọ́n hmm, nígbà tá a wo ètò ìṣúná fún ti ọdún 2019 a rí i pé agbára wa ò lè gbé fún ìdí èyí ẹ̀ á fi a gbọ́dọ̀ wá owó á fi owó kún ẹ̀kúnwó owó ọjà ìyẹn tá a mọ̀ sí value added tax báwo ló ṣe rí lójú yín ṣé lóòótọ́ òun ni pé ètò òṣùnà orílẹ̀-èdè yìí fún ọdún 2019 kò lè gbé ẹ̀kúnwó owó oṣù ṣiṣẹ́. ẹ ṣe ṣe rí àwọn ìgbìmọ̀ tó máa ń tamọ̀ tó yẹ tó máa ń ṣe budget ṣẹ́rí wọn ò fi owó òṣìṣẹ́ tuntun yìí sínú ìṣúná owó ti ọdún yìí. ẹ ẹ ṣẹ̀ṣẹ̀ máa ṣe ìpàdé papọ̀. mo ń bọ̀ wá kí díẹ̀ ṣó nìkan lọ́ọ́ fi sí ṣe bá rántí wọn ò fi ìṣúná owó ti àwọn tó máa ṣàkóso ìdìbò wọn ò fi sínú bọ́jẹ̀tì ọdún yìí gbogbo aládé mọ nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí ìdìbò ń bọ̀ tí wọ́n gbókòsí nínú ẹ̀ ìyẹn ni àwọn ilé ìgbìmọ̀ sọ pé kán dá kíní wọn padà fáwọn hmm. wọn wá ògùn fúnni wọn á pe gbogbo wọn ilé iṣẹ́ yẹn tán kan lè yọ ilé tán lè yọ five percent lè yọ two percent lè yọ ten percent wọn yọ káàkiri wọn dẹ̀ rọ almost four and four and ninety nine billion naira hmm. láàárín ọ̀sẹ̀ méjì àwọn ajá jẹ kó fún INEC pé kó lọ́ọ́ máa ṣiṣẹ́ ẹ lọ. Hmm. mo tẹ̀ kánú ìwé kan ẹ pé ìjọba àpapọ̀ ní ọ̀dọ́ pè economic committee tó máa ń ṣiṣẹ́ tó dé pé lọ sí the budget bẹ́ẹ̀ ni mo kà ní ẹ̀kọ́ ni ẹni tó ṣe chairman commission sọ pé àwọn ò ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ owó ìṣe rárá nítorí pé wọn ò gbé síwájú àwọn ń gbà yẹn hmm. pé kì í ṣe pé ìjọba ò lè rí owó yẹn san ní document pé kì í ṣe pé kò lè rí san pé àwọn òṣìṣẹ́ ẹ̀ ni ṣùgbọ́n pé bá kù fún ìjọba ń sìn ní pé mo dẹ̀ mo dẹ̀ mo dẹ̀ mo gbóríyìn fún ààrẹ orílẹ̀-èdè wa gan wọ́n ṣe gidi gan ṣàpẹ́ lágbà tí wọ́n gbàgbé yẹn wọ́n tún yà àwọn ìgbìmọ̀ kan táwọn sí hmm. technical committee Hmm. wọ́n yàn wọ́n wọ́n ní kan lówó bí wọ́n ti máa rí owó ẹ̀ ṣe wọ́n ṣe sọ́mìtì document wọn nìkan bíi hmm. ìjọ mẹ́ta ìjọ mẹ́rin ẹ̀yìn sì jẹrin wọ́n sọ́mìtì ẹ̀ fún wọn. Hmm. so orú yẹn sì wọ́n á wá bí wọ́n ti máa rí owó yẹn pé bí àtẹ̀tẹ̀ bí àtẹ̀tẹ̀ máa rí owó um, bọ́jẹ̀ tó sínú bọ́jẹ̀ ti yẹn wọ́n ló máa ṣe máa ṣe máa ṣe pé sọ́fúnlẹ̀ bọ́jẹ̀ máa ṣe wá wọ́n máa ṣe bẹ̀tí nǹkan tí ààrẹ ṣe yan kọ́míṣẹ́ ni pé òfin ti wà nínú òfin tí ó wá láti ilé ìgbìmọ̀ aṣòfin pé by May wọ́n láti bẹ̀rẹ̀ sí san owó yẹn ṣe kó di òfin ìdè láìkí àwọn ẹlẹgbẹmọ fún ọ ti fòsùn pé ilé kíṣẹ́kíṣẹ́ tàbálájà nàbí alápapọ̀ báyìí tó bá yẹ pé tó sanwó yẹn oye báyìí ni ọ̀rọ̀ òtàn tó máa san ó tàn nínú ẹ̀ ìyẹn ló jẹ́ kí àyẹ̀wò àwò pé à kíní yìí kájẹ́ tó pé ṣe supplementary budget káti wá nǹkan tá a kọ́ máa ṣe lófin tẹ̀yìn kọ́míṣẹ́ sí ilẹ̀ wọ́n dẹ̀ ṣe wọ́n dẹ̀ ti fún láàbọ̀ ẹ̀ pé nǹkan báyìí nìkan ṣe wọ́n ti fún láàbọ̀ wọn pé nǹkan báyìí nǹkan báyìí nìkan ṣe o tí mo dẹ̀ james jáde nígbà pé wọ́n máa tẹ̀lé kó tó pé ó tó oṣù karùn-ún yẹn wọ́n ti wá bó ṣe máa san owó yẹn kì í ṣe pé kò sí owó yẹn bẹ̀ẹ̀ kò sí kò sí àyànyàn rẹ pé ibi tó ti máa rówó lélẹ̀ gbàlà máa ṣe san kò sí nínú. ọ̀rọ̀ kan eh, máa ń jà ràn ẹ̀ wọ́n ní a yàn sípò mm. a yàn sípò gẹ́gẹ́ bí aṣojú wa aṣojú àti ilé ìgbìmọ̀ asòfin àgbà àti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin kékeré àti àwọn ti ìjọba ìpínlẹ̀ ní àwọn ilé ìgbìmọ̀ asòfin wọ́n ní owó tí ẹ ń kó fún wọn ti pọ̀ jù gẹ́gẹ́ bí owó oṣù òṣìṣẹ́ wọ́n ní ẹ̀yin òṣìṣẹ́ o ẹ kàn ń pa pé iye tí ẹ permanent secretary yẹn ọ̀gá àgbà bá ń gbà ní ilé ìjọba ilé iṣẹ́ ìjọba òun ló yẹ kí àwọn aṣojú wa náà máa gbà bí owó oṣù sẹ́yìn náà faramọ́. ẹ ṣe ṣe rí ó dìgbà tẹ́ bá rí bí pé tí a bá ń lọ pé a fẹ́ lọ a fẹ́ lọ ṣiṣẹ́ fún ìjọba ó dìgbà tẹ́ bá ti mọ̀ yìí pé tàbí tọ́jú ọlọ́kàn á pé ah iṣẹ́ tí mo lọ ṣe yìí o mo lọ ṣiṣẹ́ fún aráàlú ni mo lọ sin aráàlú kì í ṣe fún tèmi àdìgbàtà dé ibi yẹn ṣùgbọ́n òtún wà sí pé ó wá tó síbẹ̀ ń lo fúnta rẹ̀ ni ẹ̀wọ̀n ìjà tó ń jà gbogbo ilégbèmọ̀ aṣòfin èrò náà jà lọ́wọ́ lọ́wọ́ àìsìn kò sí pé ṣe pé wọ́n rọ tára ìlú mọ́ nǹkan tó ń ṣe lọ́wọ́ tó kákó ló kákó ń jà jù ú sí àti ó dìgbà tí ó bá rò pé ah mo lọ sin mo lọ fẹ́ lọ sin aráàlú ni o ṣé mo lọ ń tèmi ni a lè ṣe gbogbo <clears throat> eléyìí tí à ń sọ tí wọ́n lè gbọ́n ṣe fi ẹ̀wọ́ ní sẹ́ wọ́n ti ìpínlẹ̀ kankan tó máa jókòó torí pé gómìnà ẹ kò sanwó oṣù òṣìṣẹ́ fún ọdún kan ọdún kan àbọ̀ oṣù mẹ́jọ ó jẹ wà ń bẹ̀ ó jẹ ní àwọn òṣìṣẹ́ tó ń tẹjọ́ ń gbé ń sùn hmm. ó jẹ pé iṣẹ́ tiẹ̀ láti ọ̀sẹ̀ pé à gómìnà o kò dẹ̀ débẹ̀ kò dẹ̀ mú ẹ̀ pé à gómìnà o ṣẹ́ sọ́n bàbá kílẹ̀ fẹ́ ṣe sí o kò sí ẹnu ẹ̀ pé rí assembly house assembly state assembly tó dìbẹ́tì pé ní state wọn ti jẹ gbèsè pé à lọ́nà sọmi náà ìtúpẹ́ gómìnà wa mi ò rí hmm. àjẹnà náà aṣojú ó rà aṣojú ẹ̀ ṣé wàá rí àwa àwọn èèyàn gangan fúnra gangan àti wà sọ́mà dosa mi mọ̀jìmọ̀ sọ hmm. àti ní ìwà àti jókòó tẹ́tẹ́rẹ́ jù báwo ni ṣe máa wà ní constituency mi tó sọ mi oṣù mẹ́jọ ìbò wa ń bọ̀ wá ń kanlẹ̀kùn mi hmm. wọn ni ká fún yín níbò mi kò ṣeé ṣe. Ahmed Wasiu Oguneye ẹ jẹ́ sí ilé agbára tá a bá padà dé ẹ̀kúnwó owó orí ọjà bó o ló ṣe rí lójú àwọn òṣìṣẹ́ à ń bọ̀. ojúmọ́ ti mọ́ ojúmọ́ ire.